بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نحن سواجم حل الإسلام للإمام المسجد محمد بن عبد الوهاب رحمه الله تعالى باب ما جاء في غربة الإسلام وفضل الغرباء أنا نزل صنيقة أرطوة nípa jíjájèjì Islam àti àjùlọ láti lọ fún alùpùpùrọ̀bá àwọn ẹni tí wọ́n jájèjì. ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí a mú wá. آه. وقوله تعالى فلولا كان من القرون من قبلكم ذو بقية ينهون عن المنكر مثل ما نزق ولا يعني يعني القرون àwọn ọgọ́rùn-ún ọdún tọ́lọ́run parẹ́ ní pàbílẹ́kùn ṣáájú ṣáájú rí láì pọ́ wà láàrin wọn ni olóòbá kìí àti àwọn àṣẹ́kù bá àwọn ẹni eré tó ní pé ẹni hàwọn náà ẹnìmọ̀ nǹkan tí wọ́n máa kọ̀ nípa ìbàjẹ́ bàbá kú làwọn àmọ́ kò sí wọ́n fi hàn pé àwọn gọra bá làwọn tó wọn ní dákẹ́ wọn ní dákẹ́ wọn bá ra burú tó ń wáyé láwùjọ wọn pàkíyèsí rẹ̀. حديث أبي هريرة وعن أبي هريرة رضي الله عنه مرفوعا بدأ الإسلام غريبا يعني حديث في أبو هريرة قال النبي صلى الله عليه وسلم نجي سلام صلى الله عليه وسلم صفي بدأ الإسلام غريبا الإسلام بدأ لا جيجي وسيعود كما بدأ fatuba ìlúgbọ̀nba. wọ́n ní islam yẹn máa ń padà bó ṣe bẹ̀rẹ̀ méjèèjì yẹn fatuba ìlúgbọ̀nba oríire àwọn mi sọ pé túbà yẹn igi nílá kan ni, tó wà lálùjẹ́nà ìrìn ẹ̀yọ́ gbà yẹn fọ́sùn kan òjì ẹ̀ wá lágbára gan igi kan ní jẹ́ túbà fatuba ìlúgbọ̀nba gbogbo àwọn tó bá yàjèjì ni ah, oríire kó máa jẹ́ tàwọn ènìyàn o wọ́n ti ah, sára ẹ̀sìn náà sì nílé aláyẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti pàṣẹ. Ah, ọ̀rọ̀ mi já sí pé inú ẹni tí ládàá rẹ̀ máa tóbi jù òun lẹ́nu tó ṣe pé ó ṣàfihàn ìyẹn tó yẹ pé mọ̀ndára sàmínà Islam nǹkan tó ti gbó tó ti kú wọ́n dẹ̀ débi kí wọ́n fi fẹ́ gbàgbé ẹ̀jẹ̀ láwùjọ mùsùlùmí wọn á ṣe wọn á tẹra mọ́ ó lè inú ṣe èmi náà máa fẹ́ kọ́sì rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí kọ́sì rẹ̀ mi bẹ́ẹ̀ dẹ̀ ní tiwa nọ́ọ̀sì tipẹ́tipẹ́ gbogbo àwọn tó bá ń ṣe báyìí oríire kọ́ máa jẹ́ tiwọn alimọ́ mùsùlùmí wọn gbẹ̀gbọ́ hadith yẹn nù sọ̀fẹ́ fún wọn alimọ́ ahmed nù hadith abdullahi bin abdullah bin masoud radiyallahu anhu. ọ̀nà wọn bẹ̀rẹ̀ àwọn obìnrin kọ̀ọ̀rọ̀ báyìí. قال المزاع من القبائل ọlọ́wọ́ yẹn ló zá àwọn tí wọ́n máa yọ ni ní kọ̀ọ̀kan ìjèjì nínú àwọn ìdílé oríṣiríṣi láti máa rí ìwà ìpàdé ìsìnyẹn tó rí fún mi bẹ́ẹ̀ náà ló ṣe rí ọlọ́wọ́ ti yọ gbòràbá ọlọ́wọ́ ọlẹ́ máa jẹ́ àrìn àwọn láwá ni máa jẹ́ àrìn àwọn láwá ó sì jẹ́ àrìn wọn àti pé àwọn ààyè kan bẹ tánà sọlá sọlá ti pè láàyè àmúyẹ bí Yemen bí Saudi bí tó ń pè ní Hijaz ìdílé Islam máa wọ́ lọ sí ibi tó ń pè ní Hijaz gẹ́gẹ́ bí tòun ṣe máa ń ṣe sínú ìṣe wọn máa ń lọ nù sáré ebi ya pé kò sí bẹ́ẹ̀ lè mú mi tó tí ò lọ́wọ́ mú mi tó mú mi kú ààrẹ ti ọ̀rọ̀ lè mú mi tẹ́mi ẹni tó mú mi tó mú mi yóò kú ọ̀rọ̀ lè mú mi tó ìwọ náà mú mi jẹ́ ó ní ẹ̀sìn Saudi àwọn àṣẹ́kùnmọ̀yà á sì máa rí ńlá tó ó dodo lọ́rọ̀ jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ ọ̀sọ́lá tó ní Islam ńkọ́ ya zuru ilẹ̀ Hijaz yóò ṣe kí ni yóò wọ̀ yóò lọ parapamọ́ sí Hijaz bẹ̀rẹ̀ wọn fara ṣe kọ sí gẹ́gẹ́ bí jòsè máa ń wọ́lọ̀ sínú jọ̀fìyà nínú ìṣá rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ Yemen ìṣọ́lọ́n sọ́lá àdọ́gba lè Yemen ó pè ní iman ó pè ní alifẹ́kì ó pè ní alislam Yemen yẹn náà sọ́mà rí àwọn alùzá àrùmínú kọ̀ọ̀bá el àwọn táwọn àfàyọ lẹ́ka ní ọ̀kọ̀ọ̀sẹ̀ ìjèjì ní àwọn ìdílé oríṣiríṣi wọn bá fi máa ń kíritisáìsì àwọn kan kan dìde táwọn èèyàn ń pè wọn ní alimitated bíi alimọ́mọ́ hasan olùbánà ọmọ mọ́sárì nígbà yẹn ń ṣe bí tí òjijì ọlọ́run sọ pé islam máa wọ̀ lọ ṣébi pé ọ̀sán àfààní mọ́sárì mọ́ wọn lè báwọn aráàlú ní àwa yọ ohun tẹ́ni gbé lọ́wọ́ ọ̀pọ̀ àpamọ́ fáwọn sọ̀rọ̀ kàdáàlìkà Ilyas al-Kahalawi àwọn náà ni ọmọ India tó lòun ọmọ India ni àbákò tẹ̀túgbà wà fìyà náà sọ̀rọ̀ ànùzá àmì al-Qaba'il báyìí pé fìyà náà lọ ṣe déédéé eh, ìṣesí àwọn sálàfù ni ọgbọ́n sọ pé ní ọgbọ́n òdílé oríṣi ní òtún máa wá gbàdúrà wọn gbé tiẹ̀ náà yẹ̀rọ báyìí ọdún six months ló bá dé ọgbọ̀rọ̀ àwọn nǹkan tó forí gbà pẹ̀lú fáwọn sálàfù wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní abùlàálà àlùmọ̀dúdí àwọn india méjì àfẹ́ india náà ní abùlàálà àlùmọ̀dúdí àwọn yẹn ṣe ṣiṣẹ́ tó yẹn tó bá ti pé lórí fáhùn sálàf ìjábọ̀ sómi fáhùn sálàf ìyẹn ò pé gbọ́ ti gbàgbé wọn sí i bí ìsìnká ní kátìrà àwọn abùlàálà àlùmọ̀dúdí kan wọn sí i nínú ọmọ tó ń kà wọn yẹn láwọn tó ń ṣe ìjàmbá yẹn náà ní wọn ti sọ ti sọ̀rọ̀ tọ́dàbí ìtìjẹ́ ló tí wọ́n máa ń tẹ́ sórí àtẹ́girigiri nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀àbọ̀ tó bá fẹ́ gbẹ́ síláàmù yìí àwọn òwe tí wọ́n máa kà ní ìwé abúlára àjùmọ̀tòdì Zainabu Gazali gbogbo àwọn oríṣiríṣi ni pé kò ní jẹ́ kí mùsùlùmí ojókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ yóò lè ní haraka torí náà ọ̀rọ̀ wọn náà tí wọ́n máa sọ wọn ní alẹ́ harakatu baraka ìgbéra padà ìbùkún bẹ́ẹ̀ ọ̀pọ̀ ní jókòó gánì báwọn yẹn ṣe jókòó sí i àwọn yẹn ò ṣiṣẹ́ ẹ̀sìn yẹn wọn rárá sí i aláìlẹ̀ àṣà gòràbà yẹn àìnà hù bẹ́ẹ̀ ni wọ́n rí gòràbà wọn nú àwọn tó ń ṣe bíi àwọn sálàfù sí i ọ̀pọ̀lọpọ̀ kàn ṣe sálàfì sálàfì nìyí wọn wúlò rárá ṣiṣẹ́ ẹ̀sìn yẹn ti gòràbà anabisala sáré ní anuza àwọn ọmọ nǹkan bá ẹ ọmọ ní kíni ọmọ làwọn ọbọra báyẹn hàn ìmọdé sùn yẹn àdéhùn tó lẹnu nínú ìwáyà mi ẹwẹ. fasada náà àwọn tó ti pa àwọn dẹ̀sùn máa da ìgbà fasada náà sì máa da àwọn yẹn bàjẹ́ wọ́n da àkídàtà wọ́n da ìdádàtà wọ́n da àkìlákọ̀ wọ́n sọlọ́kà lọ́mọ àmẹ́là òun ní. ما في مقاتلة بيقولوا الشيخ أحمد الجامي ها يضربوا له زي سلفية على الجادة ضربوا ولا بعض الشباب لا يدلون يعني ركزوا السلفية حبت على العقيدة داني وهم داني معاملة هم راسهم وهم وهم كذا يعني ليس هكذا كان السلف èyí ni báwọn sálàfù ti wà ní. àwọn ọmọ jẹ́ ń sìn ìgbà fásádà náà sún àfi ìdẹ̀tàn sájọ́ kí àwọn yẹn bá bàjẹ́ àwọn ògùrà bá yẹn àjọkàn tí wọn ò ní bàjẹ́ kò ní dà wọ́n. síbàdà àwọn èèyàn bá rí yẹmẹyẹmẹ tí wọ́n ń sì jọ sí jákujáku táwọn eléyìí yóò gúrégé ìwà àtàwọn èèyàn bá bú tẹ̀ tí ní bẹ́sẹ̀ ọkàn ẹ̀dáhùn mọ̀ síbi kọ́sọ́mọ́ nìyẹn lára rẹ̀ wọ́n láìsà fi ìnsàní ìyá wọn kàn lóhun ṣe súnà lásán ni kò sí ọmọ nìyẹn kankan lára rẹ bí tí ò kọ́ mọ́ sọ̀tún àwọn tá a ti ní kó ra báyẹn ìwà tí wọ́n dà wọn ní títì yẹn ní ọjà sọ ìrìnsí wọn dà ọ̀rọ̀ wọn dà sọ nípa bẹ́ẹ̀ الإمام أحمد أنا أتبعد على حديث إنه حديث سعد بن أبي وقاص رضي الله عنه وطوبى يومئذ للغرباء إذا فسد النور tó oríire kọ́ máa jẹ́ ti àwọn gùràbá níjọ́ ní nígbà táwọn èèyàn bá bàjẹ́ àwọn tàkùn pé báyìí ẹ bá ní ẹjẹ́ àlọ́ tàkùn aláṣẹ kálẹ̀ lóko àwọn gbòràbọ̀ ni náà àgbọ̀dọ̀ sí torí gbòràbà lẹ́nu tó bá ní kéèyàn má ṣe ìfẹ̀hónú ẹ̀ nínú àwọn gbòràbà làwọn ènìyàn wa ìfẹ̀hónú ẹ̀ ọ̀dà ọ̀dà fẹ́lẹ̀ ọ̀dà ọ̀dà àlájú ewu lẹ́nu sọ yìí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tíjọba gbọ́ ni ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tíjọba gbọ́ èyí ṣe tí wọ́n tún fi kó mọ́ bòde wọ́n ìpọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ nìyí àti kan tí wọ́n gbọ́ nìyí ilé náà ló fi kó sọ́jà sí yín láàrin ni wọ́n ń ta ẹlòmíì níbọn tí wọ́n làwọn sì mọ̀ ta lórí pé wọ́n ń fi àfẹ́ kiri báyìí. gùràbà oríire kọ́ máa jẹ tiwọn níjọ́ ni ìdá fásádà náà mo gbọ́ ọjọ́ táwọn yẹn bá bàjẹ́ táwọn bá sì takú tó bàrà hù àlùmọ́mù Tirmidhi rahimahullah nínú hadithu Kathir Abdullah nàbíyí ẹ̀ńjẹ́dẹ́. فطوبى للغرباء الذين يصلحون ما أفسد الناس من سنتي eléyìí náà àdéhùn yẹn àwọn ما ọ̀gùn rege ìmọ̀tòmọ̀ rẹ̀ dàpọ̀ ìní alóríire kọ́ máa jẹ́ tẹlifọ̀rọ̀ bá àwọn àjèjì alladhina yuslihuna ma afsada an-nas àwọn tí wọ́n máa ṣàtúnṣe wọn táwọn yẹn bàjẹ́ ẹ̀rí pé lè ó ní ó ní ẹ̀kílẹ̀ nínú àkọ́kọ́ rọ̀ hmm, àwọn yẹn bàjẹ́ àwọn dá agbára wọn kó ká wọn tùmílẹ̀ yìí ní ìsìn gbéṣẹ́ dé ilé yóò sì lè hóná má àfùsàdà náà só ní sọ̀nàtì àwọn ẹni wọn máa ṣàtúnṣe ohun táwọn yẹn bá bàjẹ́ nínú ìlànà ẹ̀mí nínú ìlànà àtàwọn pé sọ́nà ẹ̀ náà ní Islam ọ̀sùnmọ́ hadith ẹ̀lẹ́wọ̀n ni kò gúnrégé nípa àwọn àfi tirẹ̀ hadith abi umayya ní ìtumọ̀ ẹ̀. kọ́lá sàátù abba sàlábàtà alùsàyí. kòsàní. alùsàní rọ̀jà lọ́wọ́ àlè كيف تقول في هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا هديتم. أني أبي أمية أني مبدي أبي ثعلبة الخوشاني ليري بقي لما في صوتهما هاي بقولوا سكلوه به كلا رنا ملا بعد ذاتون يا أيها الذين آمنوا يعني بابا عليكم أنفسكم أمي دوايو أمي دوايو yóò lẹ́sẹ̀ da ẹ̀mọ́jútara anyị, láàrin àtọ̀rùkọ́ máa ń bá láyé bá tẹ̀lé ìtọ́ lè kó nira bá yín ọba sílẹ̀ ńgbà lẹ́yìn bá ti mọ̀nà mana máa kí dá ayé ọgọ́rùn-ún ẹni tó lè fún ni ní ìròlò bíi léèrè àyà yìí sí ẹ̀kọ́ mo sọ. سألت عنها رسول الله صلى الله عليه وسلم èmi ti béèrè àyà yìí àlàyé rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ pé ẹ wá sọ fún mi pé bẹ́ẹ̀ sẹ́mi rò sàmìwú bìlmàrúfi wàtànà wú àyìnmúkàr. ó ní ìjíṣẹ́ ọlọ́run ni àà ẹsẹ̀ tó ń táyà ní wí nìyí bí kò sí pé máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ̀ nípa ìdá. حتى حتى إذا رأيتم شمشا مطاعا títí ẹ fi rí ahùn kan ahùn olójú kòkòrò táwọn èèyàn ń fọ́lò rẹ̀ tó ń fún ní tẹ̀lé. Hmm. wàháwá wàháwá kí ló dé ẹ sì kàyẹn fún wa rárá ẹ sì kà á sínú àwọn túmọ̀ rẹ̀ sókè. wàháwá mọ̀tàbàá. wàháwá mọ̀tàbàá àti fẹnu táwọn èèyàn ń tẹ̀lé ẹ máa pe àwọn èèyàn sí dáadáa sì máa kábọ̀ fún wọn tí ó fi di pé ẹ rí ìfẹnu táwọn èèyàn ń tẹ̀lé tí wọn dá yín lóhùn nítumọ̀ rẹ̀. wàdúnyá معصوره خطوة هذه يعني مؤسرة لمن كيف معصورة معصورة ليوريقة من لا أريد أن يكون المعصورات قيادة سحرة أها زميلي أها لا ترى آثارة يوثر قال الله سبحانه بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى آثر قال الله تعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة الإيثار òun ni kẹ́yìn ní bùkátà sí nǹkan eléyìí náà ní ìdí ẹ̀sẹ̀ wá ní ìwọ gbà á kẹ́ẹ́ ju tèmi lọ bùkátà tẹ̀ ẹ́ tó ìwọ ní ìsíjú tọ́dọ̀ tèmi lọ wọ́n pè ní al-isar irú ẹ̀ náà ni àfa wa ń sọ nígbà pé wọ́n dùn níyà mọ́sára títí kẹfìrí fi ayé láàrin èèyàn gbọ́lá fún jùlọ bẹ́ẹ̀ wíru bẹ́ẹ̀ wíyọ̀ wọ́n sàn àfa kí ló ń sàfà nù wàhálà àfa yìí nípa ẹgbẹ́ lọ́fẹ́ ló mọ́ lánàá ẹ̀ẹ́n kìíní kìíní láti gbá kìíní kìíní wíyì ní ìsìn jẹ́rẹ̀ ẹ̀yà sọjá wo ló kó kẹwàá lọ ní kìíní sọ ẹ̀yà. ẹ máa pe àwọn èèyàn náà ní ohun títí tẹ́ẹ̀fì rí ìyá ìjà kò làbí rẹ iye ń bèrè àyẹ gbogbo ẹni tó ní làákàyè tí làákàyè rẹ ń jọ lójú tí ń sọ pé àlọ yìí mo bá fi sọ fún ọ sọ wá fi tẹ̀lé ọparun ni ni o ọpọlọ ńlá ní sọ̀rọ̀ àtijọ́ ti rẹ nígbà tó wá ròyìn ọpọlọ rẹ bó wà ní tòjúṣe Ọlọ́run sì máa rí o àti táwọn sàádó tó rí wọn pé bí orí asárun yẹn. tó wá ń sọ ìgbà kíkà wá sí àlóṣọ̀rọ̀ náà à tí mo bá dín nǹkan kan má tẹ̀lé orí kọ́ padà sunkún wá ní ẹkún bò ẹ̀yin jẹ́ bíi ta ni tó bá di pé àìjáàbà kò lè rà yẹn ń bèrà ẹ̀yẹ gbogbo ẹni tó jẹ́ ọlọ́pọlọ pípé tó níròrí tó wá di kúrò rí rẹ̀ ní wùjú kí àwọn sọ iná lọ́rọ́. wàhálà ìkàbí lọ. ìṣèjì ni pé ó ní táìmù àfàkẹ́ agbájúmọ́ rẹ̀ ara rẹ̀ ni wọ́n máa ṣe dáwà fún gbà ni àyẹ̀lẹ́yìn ò ní gbọ́rọ̀ ahùn òótù ṣe wá sí kí wọ́n máa tọrẹ sùn mọ́ ahùn yẹn làwọn fọ́lù ìfẹ́nu ni wọ́n ń tẹ̀lé ìwọ́n sọ pé ẹ má tẹ̀lé fẹ́nu wọn ló bá yọ̀ọ̀dá tẹ̀lé súnà ní ó tún di pé ayé ni wọ́n kà sí àwọn lọ sọ́jà ẹ parí wá sí ẹ parí lásìkò àwọn àti parí àwọn ọdẹ dìde ọ̀rọ̀ bá ti dìbẹ́ tó tún di pé ah, mo mọ ohun tí ń sọ ẹ máa sọ fún mi bá dìsì kéwì kiri kan ah, ìyẹn gbọ́dọ̀ ta bírèdì rẹ̀ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ohun tí ń sọ ó yanjú ju ọ̀rọ̀ pé ń sọ pé àtẹ́bí wí kiri kan lọ àfa àtọ́ bá ti rí bẹ́ ẹ fa àlẹ́yíká bìnàfsíkà ọ̀dọ́wọ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ dọ́wọ́ ẹ̀ mójútó rẹ̀ wàdà ànkàlì àwùwàbù. àwùwàbù àwọn tajà tẹrẹ pa wọn tì wọn lè ní wọn máa bá kádàrà wọn lọ. fàáyìnà mi wàrọ̀ ikún àyàmà wàbùrú fìhìnà mìtìlú. ẹ̀lẹ́kọ̀bùdì. mìtìlú kọ̀bùdì. alẹ́jàmùrì ó ní fàáyìnà mi wàrọ̀ ikún tọrọ wà lẹ́yìn yìí àyàmà àwọn ọjọ́ kan tó sọ pé asọ́bùrù fìhìnà kí ẹ ṣe sùúrù láwọn ọjọ́ yẹn mísìlù lè kọ́bù bí alẹ́ jàmbùrì dàbí kí ẹ gbá ògùn náà mú ẹ̀wọ̀n bí ó ṣe jó yẹn tó lèlè ámìlì خمسين رجلا يعملون مثل عملكم أوه مثل عملهم مضاف إليه مثل kánà minal asma ilmọ̀gáfà ẹ bá gbàgbé mithlu qablu ba'du ma'a eh, ma'a bayna fawqa tahta wara'a amama eh, gbogbo wọn yẹn pátá khalifa yamina shimala gbogbo wọn pátá minal asma ilmọ̀gáfà. Àwọn ọ̀rọ̀ tó yẹ báyìí. Ọ̀ ọ̀ sọ wípé lèlè àyàmìlì fi hìn ẹni tí bá ń ṣiṣẹ́ láwọn ọjọ́ yẹn nígbà tí ó bẹ̀ tó lágbára táwọn wí ní ti ń ṣiṣẹ́ láwọn ọjọ́ ni mítìlú ajé ìkàbùsí ìnàrọ́júlá o yọ gbẹ̀sán àwọn fífítì èèyàn sí àmọ̀lú náà mítìlá amẹ́lìkù tó ń ṣerú sẹ́yìn kíìlà. kíìlà mínà àmínú. tó kílà ni àwa àtàwọn àwa sàbẹ̀yìn ni àbáwọn ti ń bọ̀. ọ̀la báyìí ni kò ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ láàrin yín náà ni àbọ̀dà ó lè rọrọ̀ àkàdéṣe àti tẹ̀lifíṣì ṣùgbọ́n wọn láàrin yín sí fún ẹ ò lè sáré ju lẹ́bẹ̀ ọ lè tún gbá gbogbo àwọn àwọn tóró kọ̀ọ̀kan àdébálájà hasan ọjọ́ hasan lọ́wọ́ ìwé tàbí lẹ́bẹ̀ ni àbí ó sì lè jẹ́ lè ta ti yìí náà pẹ̀lú àwọn iṣẹ́ mi kan bá ṣe ìfọ̀rọ̀ ọjọ́ àdéṣe tó gbajúmọ̀ pípọ̀ jù ẹ̀ẹ̀kan ìlànà àwọn àfi ابن وضاح عن باب حديث يا إتمارة يا إتمارة إنه حديث عبد الله بن عمر قولوا له وضعيك إن من بعدكم أياما للصابرين فيها المتمسك بان بمثل ما أنتم عليه اليوم له أجر خمسين منكم يقولون دوتوا بعد حديث يعني يعني ابن وضاح من بعد الله تعالى عبد الله بن عمر يعني إن من بعدكم أياما عوجك لسوا عليه ها للصابر فيها أنت بس سورون به تدوت يسين الله المتمسك بمثل ما أنتم عليه اليوم أنت بقى مهرون تاني سعدي ملولين له أجر خمسين منكم وما قال هذا 50 لاعين lọ́la mi sọ pé àsìkò táwa wà yìí lásìkò ayélujára yìí à ní ẹbí rí kínní nìṣe tó tó rẹ́sì ṣe dáadáa ọkì yẹn ń darọ̀ pé ní àìsèdọ́sì làárá ní ìyàwó alẹ́jọ́ lórí ọgbọ́n ní fi sórí ibú pátá lórí ní sàtìwá ọ̀ wá lórí ibú ṣe à bá fi sórí ire sọ́wọ́ tó rí ire ó fi pọ̀ tó ìyàwó làgbára gan-an ìyàwó làgbára ọba jọ́rọ̀ ayélujára lásán ilé ó ṣe déédéé ìgbà àwọn bàbá àtọ́sọ́sọ́sì àwọn bàbá bàbá ti lọ jẹ́jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ó wá ní pásítọ̀ ọkàn wá lásìkò ayélujára lásán lọ́lọ́run láwọn níbẹ̀ ó tó gẹ́gẹ́ rẹ̀ ó fi tóbi bẹ́ẹ̀ ni ó tó ojú ó fi tóbi gbóhùn gẹ́gẹ́ rẹ̀ pé káwọn inú ìtàn yẹn fi yọ lórí ibú ni èèyàn wá rí sí adarí ọ̀pọ̀ súnmọ́ kọ́ra. súnmọ́ kọ́ra àbáhàná Muhammad bin Sa'id àbáhàná. أولي أسد وفوالو سفيان بن عيينة ولا تدى أسلم البصري سعيد لا تدى سعيد بن أبي الحسن المصرف سفيان يقال لا تدى النبي صلى الله عليه وسلم قال نعم بني أيوة بي لا تدى إن شاء الله قال إنكم اليوم على بينة من ربكم أمي أيني لني أولي أريد أجو لا تدى لدى أيام تأمرون بالمعروف كم قصد هذا وتنعون عن المنكر هذا في كوني فانكتي شريعة وتجاهدون في سبيل الله اها ابن جاكم سجونا الله ولم يظهر فيكم يز يظهر ولم يظهر فيكم سقراتي سقرة سقرة ìparí ẹ. ó ní kèsì tí ì hàn láàrin yín báyìí kí ni sákìrọ̀ tí ò tún òun ni sakarọtù lè jáde ìwọn ra odò òun ní nípa àwọn ẹgbẹ́ ọtí lásìkò tá a wà ní ẹmọdé àwọn olú àwọn ọ̀rẹ́ ẹdẹrẹdẹ tí wọn wá sí bí wọn ti ń sí mọ́sálásí lánàá sakarọtù lè jáde àwọn ìwúrí ra ìmọkẹ yẹmẹ yẹmẹ dágídágí gbogbo nǹkan tí èyí sásìkò rẹ gbogbo ẹ jáde jákúná ló káwọn eléyìí wọn kẹ wà lójú ìlú lásán ni ọ̀sàkìrọ̀tún hubbil aish àti ìmúrìnrà ìnífẹ̀ẹ́ ìsẹ̀mí ayé ẹ wọn pé náà ló bá àwọn yẹn débẹ̀ ẹ ẹ sí mọ́sálásí kí ni ẹ mú wọn pé mọ́ wọn àgbàkà wà nù rẹ̀ àgbàkà forward fún mọ́sálásí kí wọ́n kó mọ́ ni àwọn ń ṣèyàwó káàdà ni ó yà wọn àtọmọ sóhun náà ní ìdí kẹkẹ mú wọn àgbàkà rẹ̀ wá lọ́wọ́sí kí wọ́n á sí láti ẹmú àgbàkà ẹ wá dúpẹ́ ẹ wá tó á lọ fi mọ́sálásí tì yẹn ọjọ́ lédè yẹn ẹkú oríire ti mọ́sáàsì ah báyìí wọ́n ń kí ẹkú oríire mọ́sáàsì bọ́yá wọn ò ní mọ́sáàsì ládùúgbò wọn padà ní aláì oríire ṣùgbọ́n bí kò jẹ́ mìlìkì èèyàn kan ní àjọ okú ti ìsílẹ̀ yìí o aláì ìpínlẹ̀ yẹn ń sàkàtọ̀ ọ̀bẹ̀lẹ̀ àìsí ìwúrìrà ìfẹ́ ìsẹ̀mí ìsẹ̀mí pé pé nítorí pé ah, náà àìsí àṣà wa kiri kan fún un hàtà nàìjíríà àlùfọlọ́s káfí kówó jọ sákìrà lòun náà sákìrà tó fi bí àyíṣ ayá. tí wọ́n padà gbé yín kò mí eléyàn. ẹni tó bá lọ gbá tí ọlọ́wà tó súnà nẹ́bí mú níjọ́ ní níjọ́ tí gbogbo sákìrà méjèèjì yẹn ti wà lóde odó ẹgbẹ́ ọgọ́rọ́ wọn fẹ́ fi jẹlẹ̀ mọ́ bùlẹ̀ máa mú ní kí wọ́n mọ́ tù pẹ̀ yóò sì bóòlù yọ sọ̀rọ̀ kí ọ̀sẹ̀ nìkan kí ọ̀sọ̀ fún kí ọ dákẹ́ àwọn yóò sì aláàbà gbà fún àkàtò jà lóòótọ́ aláàbà gbà oríṣiríṣi lọ́wọ́ aláàbà gbà sọ ah, torí ìyẹn ló kú tó báyìí ẹ̀rọ àfàṣe ń gbé ọlá láti ń gbé jùlọ bí àpò yèrè ọwọ́ òsì lè mọ aláàbà táwọn èèyàn ń sìn ó wí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọn sọ aláwọ̀ àtúrà rọ̀ èèyàn lọ ta tó báyìí kí lè yọ̀ màmú kẹ̀kẹ́ ló ìsìn rárá ibò ló ti á dàrú tẹ́lẹ̀ yìí báyìí ni wọ́n ń gbọ́ lọ́hùn tó fi ta àti tẹ́lẹ̀ yìí pọ̀ lẹ́nà ni ọmọ ayé ẹni ọba agbátẹ́rọ ọlọ́run mú àti súnà ní ọ̀sọ̀lá àṣàlá méjì àjẹrò kọ́msì ọmọ agbáládá ẹni fífítì ìlàmí wọn ni àti láàrin wọn ni wọ́n ní láàrin yín ni fa láàrin yín ni wọ́n láhùn bí ìsinẹ́ẹ̀dì sẹ́ni gbogbo àwọn eléyìí ó lè kọ̀ wá hadith yẹn gbogbo àwọn èyí tá à ń gbé káàkiri tá à ń gbá àwọn sánẹ́ẹ̀tì oríṣiríṣi yẹn ó lè fi hadith yẹn lágbára nínú ìsinẹ́ẹ̀dì látọ̀dọ̀ afọ àlùmọ́ àfẹ́rí wọn náà ní àṣọra ìkọ̀ jíṣẹ́ ọlọ́run ní. túùbà lè lọ́kọ́rọ̀ bá oríire kọ́ bá jẹ́ الذين يتمسكون بكتاب الله حين يترك àwọn tó máa ń gbá tẹ́lẹ̀ ọlọ́run ọba mú gbà táwọn èèyàn bá ti pàtì ọba ti fẹ́ bẹ́ẹ̀ ló àfà láti wò náà pé kẹ́ẹ́ bá wà tẹ́lẹ̀ bá ti dé níbi ẹ̀ máa ká àyà kẹ́ fún wa àyà ká fi ọjọ́ ọ̀rọ̀ yìí o ọ̀kan náà àwọn ifá àkàwátì lóbìnrin ó ní <laughs> wọ́n máa ń pawó òun àti ẹ̀ẹ́dára bá ń sọ fọ́kàn rẹ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìpínlẹ̀ bá ń lọ sọ́dọ̀ bíkẹ́tì torí ayé àwọn kà fún wa ẹjẹ́ àlọ́dọ̀ àwọn ìyá tí wọ́n bá fẹjọ́ yẹjú rẹ̀ ẹ̀hẹ́n wọ́n máa bù wọ́n sùúrù ni wọ́n kó àṣekalẹ̀ wọ́n máa káyà ọ̀dọ̀ àwọn ìyá tí wọ́n gbé lẹ́yìn ẹ̀dẹ̀kan bẹ̀rẹ̀ ẹjẹ́ àlọ́dẹ̀ kan sọ àsìkò rẹ̀ láti wáyé ìgbà táwọn èèyàn sọ pé kìtàbù náà súnà náà à lè àwọn ẹni ẹ̀rọ lọ gbá àti súnà ọbí pé àfa mo kúdà mọ ọ̀rẹ́ nítorí kẹ̀dí wá báyìí wọ́n lọ rí tó ní mo kẹ̀dí mú mi wá ni ọ̀yà ẹ̀sìn wá àti fáwọn mi wọ́n lọ rí àwọn ọ̀kẹ́ mọ́lẹ́tì ọ̀kẹ́ wọn fẹ́ gbígbé sẹ́bi wọn fẹ́ sáyẹ fọmọ ìyàwó bá lọ dúró ní kíní ìlànà àwọn jàdí níyà àfọkàdà gbé wá. ẹ báyìí ní sọ wọ́n wá lè má sí lẹ́nu tèmi wọ́n á fẹ́ ṣàlàyé fún un ah ẹ̀ náà ló ti yé òun báyìí irúfẹ́ àwọn ẹgbẹ́ nígbà táwọn yẹn pa tẹ́láti tó pa sọ́nẹ́tì àwọn ọgbà tẹ́lá ọlọ́run ọba mu ọgbà sọ́nà nẹ́bí mùsùlùmí àlọ́sílá àwọn ẹni wọ́n tó wá ń ṣiṣẹ́ pẹ̀lú sọ́nà èmi ànẹ́bí sọ̀lá àlọ́sílá yóò mọ̀ ẹ́ tó tẹ́lá ọjọ́ tí wọ́n pa sọ́nẹ́tì irúfẹ́ àwọn ẹni nìyí pẹ̀lú sẹ́ẹ̀sì tí wọ́n ṣe ni ládàá ẹni fífítì làwọn nìkan gbà so gbogbo eléyìí tí máa ń kọ́ra ní nǹkan kan òun ni pé ìṣesí ẹni tó bá jẹ́ sálàfí a gbọ́dọ̀ wò pé bò láti wá kéré wọ̀lá nàgùtàmú bìrìkẹsàrà a ti gbọ́dọ̀ gbẹ̀tẹ̀ tàbá wẹ̀ ìdarí pé a ah! sàlàfíà lọ́lọ́yìí òye kọ́ pààrọ̀ síbẹ̀ lónìí irú àwọn ọmọ máa ń ṣe àwọn wáàsí ìta gbangba kígélé ìjàbọ̀ lọ rẹ́kẹrẹkẹ ẹgbẹ́ kò sí lẹ́nu mi ọ̀rọ̀ ìjà pọ̀pọ̀ fún àti ọ̀rẹ́ rẹ̀ tí ọba sọ̀rọ̀ àti ààrẹ àtàtà àti àwòrán wa nílùú mẹ́wàá ni wá àpọ̀ àwọn lè ní kẹ́lómi lọ sí wáàsí pé èrò ìṣẹ́ àpọ̀ ó sì máa wérò káàkiri àwọn èrò káàkiri kìí ṣe gbogbo lóòótọ́ kò túmọ̀ pé kúrò pọ̀ kọ́ má jẹ́ ìrìn ni wọn mo ti yá pé kékeré yẹn kò jẹ́ nǹkan kan rárá wa wàá nínú àwọn afa sunna tó ti rà lọ́dọ̀ àwọn ìrora máa pé tí wọn ní Ibn Jawzi rahimahullah ní five thousand ní gbèdéke ǹjẹ́ àwọn yẹn ẹlẹ́yìn tí wọn yẹn máa ń gbóngbó gidi gan ní àwọn afa tó ti rà àwọn mí ẹ̀rọ àǹbẹ̀ máa ibi tí báyìí àwọn gan mọ adúlọ ẹni tí ń gbọ́ wọn ni àwọn arábùn bá sì débi káàkà àtọ̀rọ̀ àlùkọ́tà àbú àlìjìn àlìjìn ní àlùjọ́nú dídì wa àwọn náà wá sí àlùkọ́tà àtọ́ sì ń ṣe dédé wọ́n ti padà gẹ̀ẹ́sì because afá rẹ̀ ó gùn débi ẹsẹ̀ ni ìjọ wọn padà gẹ̀ẹ́sì kí n sọ táàmù tó fi wá wọn ní ọmọ ara wọn ní ìgbà kan wá ti bẹ̀rẹ̀ àlùkọ́ ọmọdé ọ̀kẹ́kẹ́ bàbá wa jẹ mí báyìí bàbá wa jẹ mí tó nípa bẹ́ẹ̀ ká dúró ni òun tí ò sẹ kèrè kèrè kọ́mọ̀ yẹn akíkọ́ kò bẹ tí jẹjẹ kọ́ wa máa lọ kójú ọmọ àti ọ àwọn yẹn tó ọkùnrin tó wà lọ kí ẹ ti bẹtí ńkọ ńlọ sọ fún ìbò kó òun fẹ́ ni o tí wàá ń lọ sọ fọkùnrin pé kọ́ wa wọn ọkùnrin mi ń fọkùnrin nínú àwọn èèbó ni ọmọ yìí sì ń fọkùnrin yá àṣẹ bí obì ìyẹn ń kọ́ pépé oṣù jà wà á kí kápò betí báwọn sálábù ti máa ń ṣe pé wọn kí kápò betí bí irú bí kílíkọ kápẹ́ńtà ti máa ń fi lẹ́ẹ̀dì tó ìfàlà sí ibi ìgbà wọn ní ọ́fíìsì wọn yàn á ní pé yẹn ń wèrè àbájú kiri gbogbo bàtọ́ ti ní pàrọ̀ سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله أتعلم العليم كن ينوري باي كن يبقى أنكو باسوما أنكو أتسعيد سبحانه kódà tí èèyàn bá ń lọ níta báyìí ọkàn èrè ìsàdélé lọmọ mi ò sí èmi ayinde èmi kiri lójijì ní ọgbẹ ah! àwọn yìí níbi àkíyèsí kíákíá kí wọn bá ní tọ́jú ẹ ní ìtọ́jú kíákíá ẹni làgbàlagbà ni tó bá fẹ́ sí báyìí ó gbòòrè náà jáde káàdì kiri wa máa fẹ́ sí yẹn rẹ ni àìmí àdé náà àwọn gúrùbà ni sọ̀rọ̀ ní sàlùbá sàlámù subhanahu wa ta'ala wa rahmatulahi wa barakatuh. استغفرك واتوب اليك